onímọ́tò onímàrúwá ẹ̀tẹ́ ti kẹ́gbọ́ ànàkádà riders. me i wan yarn you one issue one matter wey dey very important e go benefit you and i oya oh, open your ears ẹ̀tẹ́ ti kẹ́gbọ́. Why you two dey run oga driver why you two o láàárọ̀ o ọlọ́kadà why you wan overtake yìí onítìpa o onímàrúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta ò rọra sáré cause if you die now ó ti parí dem go carry you go mortuary if your leg break now ó ti parí dem go carry you. my own onímọ́tò ọlọ́kadà ẹ ṣe jẹ́jẹ́ rọra sáré rọra sáré rọra sáré rọra sáré o this life is too short yo ẹ sọ pẹ̀lẹ́ láyé gbà o. rọra sáré rọra sáré rọra sáré rọra sáré o i don talk my own onímọ́tò ọlọ́kadà ẹ ṣe jẹ́jẹ́ rọra sáré. make you yes save your life onímọ́tò dúró jẹ́jẹ́ ọlọ́kadà no dey do láúláú onímọ́tò dúró jẹ́jẹ́ ọlọ́kadà no dey do láúláú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó onímọ́tò ẹ ṣe jẹ́jẹ́ o má sáré jẹ̀mí ẹ lọ kó ya tẹ́tí kò gbọ́ onísùúrù ló sòkòtà jìnnà èdè eh, eh. tó bá mu tí máa wakọ̀ rárá ṣùgbọ́n ines no be inspiration ṣùgbọ́n repair your motor jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́. àsùnrè tètè kò kí kọjá ilé bẹ́ẹ̀ ni arìnbẹ̀rẹ̀ kò kí nù sọ́nà o. rọra I don't talk my own onímọ́tò ọlọ́kadà ẹ ṣe jẹ́jẹ́ rọra. láyé gbà ó. rọra sáré rọra sáré rọra sáré rọra sáré o. I don't talk my own onímọ́tò ọlọ́kadà ẹ ṣe jẹ́jẹ́ rọra sáré rọra sáré rọra sáré rọra sáré o. e go better make you yes save your life. ọmọ nàìjíríà rere ni abiola ìdòwúmi ọmọ nàìjíríà rere ni joseph a babalọlá o bàbá ni fada o mrs abimbola omi kò gún ìyá ní mọ́dà o felix kékèké o ná mi lówó ai akíndé náà ná mi lówó.